tíra ta fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ní Sahihu Buhari tíra Imam Buhari tí àkójọ wà ní fọ̀rọ̀ ẹ̀sìn wa bóò láti sì sí ìgbà gbóríbọ́ pẹ̀lú sílẹ̀ lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam máa kẹ́ àwọn ọ̀tá Islam àwọn mọ̀lẹ́sìdín الملحدون المستشرقون àwọn tó sílẹ̀ Islam bí wọ́n fẹ́ ba islam jẹ́ fọ́nà òfin wọn ṣe wọ́n sì lè sáré pé àà ah, àti inú àwọn gbòǹgbò tọ́ ń lò láti dáàbòbò islam ní sunna inú àwọn gbòǹgbò tó wá lò níbi sunna náà ni imam bukhari rahimahullah èyí lọ fà á tí wọ́n gbogbo ti imam bukhari gẹ́ fúnra rẹ̀ wọ́n gbogbo ti imam bukhari àwọn ní gbogbo sí pé tribalism títí ti lágbára ni gbogbo náírà Bukhara ní Russia gbogbo àmà tí kò lọ agbáyé jù nígbà àgbáyé Islam lẹ́yìn Quran kò sí kíra tí ó kẹ̀kẹ́ nílẹ̀ táwọn afọ àgbà ọkọ̀ kùtù tó ti Buhari lọ tó ti Buhari lọ eléyìí bí àwọn ọ̀tá Islam nù wọn agbógun tì Imam Bukhari yẹn lọ́nà kan náà àmọ́ náà wọ́n bá gbé lórí wọn ọ̀rọ̀ ìgbógun ti ọ̀rọ̀ ẹ̀sìn láti mọ̀ ẹ́fẹ́lá ẹ̀fà kéèsì títí bẹ̀rẹ̀ ní ìsinmi títí bẹ̀rẹ̀ títẹ́ ìgbógun ti náà bukari ìkíkè sọ̀rọ̀ ìsinmi imam dar kutumi rahimahullah ọwọ́ àánú àwọn tọ́lọ́ ń lò ní wọ́n ní àwọn arí àdìsí 54 nínú buhari tọ́lẹ̀ imam tó kí ní jókòó owó trial ó kí ni àwọn àdísí ní rárá o àkíyèsí báyìí báyìí sẹ́ni báyìí báyìí báyìí báyìí ni ó kí ẹ̀ gbogbo fèrè fọ́ ẹ̀ báwọn ní rárá o àwọn gba kéńtì ní ẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀gá ìgbà ní sẹ́ra ayé jẹ ó di wa sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala olú bàbá ẹ̀ ní irin sí pọ̀ jù láti dáàbò bo ìsìlámù ọlọ́pàá làwọn àdàmì ìrìnsẹ́ dáàbò bo tààrà àwọn tí wọ́n sọ̀rọ̀ àbúrú nípa àwọn mẹ́m bukari nípa àbúrú rírà wọ́n yìí lọ́bẹ̀rẹ̀ kí wọ́n ká islam ni wọ́n ó di yé wa ọlọ́mọsọ àfọ̀rọ̀ yé wa báàbù tábẹ̀rẹ̀ láàrọ̀ báàbù mọ̀nkànlá ọmọdúnlámà ìgbà rajulun àhlẹ́lẹ́hu lẹ́hu àríbáyín mọ̀dúnlámàtàhu báàbù ẹni tó bá ní àbùsí tó fi kú máa yẹ́ wá fẹ́ túbá ọkọ̀ ìgbàgbọ́ sí ẹ̀fọ́ lọ́rùn alábẹ́jà mo sọ̀rọ̀ sí báyìí fún báyìí báyìí mo bulẹ̀ rẹ báyìí mo kúlẹ̀ nígbà báyìí báyìí báyìí ṣé yọ sọ̀rọ̀ fún pé nǹkan báyìí jẹ́ mo ṣe fún ṣé yọ sọ̀rọ̀ fún báwọn kò sí báyìí ṣe fún àti two thousand four hundred fifty nine lábẹ́rẹ̀ láàárọ̀ yìí حدثنا آدم ابن أبي إياس حدثنا ابن أبي بعب حدثنا سعيد المقبري وانت المقبري في الليل اسمه بريغان مقبرة عضي وانت المقبري عن ابي هريره رضي الله عنه وسيدنا ابو هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء صحيح ما تملا المظلمه لاحد من ارده او شيء فليحلله اليوم ẹni tó bá ní àbùsù bá ṣe fọ́mọ ayẹ́ ẹ̀ nínú ọmọ alúàbí ẹ̀ ni ọmọ olólùkú ọmọ mìkẹni ọba ọbàjẹ́ mìkẹni ọba kalábùkú mìkẹni àwọn ṣẹ́ ìrìn àbíǹkà kan náà ló ṣe fún ni fàlíyọ halilu nínú olùyọ̀kọ́ lórí kílẹ̀ ẹ̀rọ ẹ̀ lónìí kílẹ̀ lórí ní ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀ lónìí lónìí دينار ولا درهم كتب جدو اللي سجنا رد فاين درهمي وإن كان لا أعمل الصالح انتوات نجل كتب أبن سيري أخذ منه بقدر مظلمته هو مدري جي أبو سبا سيكما ياره إبيري هو مواصا وكفنو وإن لم يكن له الحسنات شو بعني سيري ما أخذ من سيئات صاحبه ومن الشابي أنتوني أحمل عليه وأقبل لوري ولو كل عنده شريف يمكن مفلس من تشوت أبي ولا على صحابي من جكر قابل أتدرون مفلس من أمتي يجي أما مفلس من الامي أنت تشوت أي سواء تقفوا مفلسوا وسبيل الله من لا دارنا ولا ولدنا ولا jẹ́ ọ̀la ẹni tí ò nílé tí ò bí ma tí ò ní ìjọba aláwọ̀ sí place lẹ́sì tí ẹni ọjọ́ papas ẹni tí ò ní ìjọba ìlànà níbi ara ilé ìjọba place ní ìjọba òkúta nǹkan sọ́kẹ̀ lẹ́yìn ẹ̀ mẹ́gbẹ́ ìjọba place mo place ti kó ṣiṣẹ́ rẹ̀ tó kọ́ ṣàrẹ̀ ẹ̀kọ́ mọ́ ó ni wọ́n gbá wẹ̀ ó gbogbo ẹ̀ ọlọ́ ṣiṣẹ́ rẹ̀ àmúṣe àbòsí lágbájá tí yẹn lágbájá jẹ ojú owó lágbájá gbúlágbájá kọmọ lágbájá nígbà yẹn kò lè sí dínárì kò sí dírámù tó fi san nǹkan àpòsí ìgbàlá wọn àdìsí wọn náà bá kárí inú rẹ́kọ̀dù àti lágbájá yẹn wà jẹ wọ́n bá wọn jẹ́ yọ̀mà gbogbo rẹ́kọ̀dù fi ṣó sáà máa mẹ́rin sí mi من يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أمر أبدا لدي أفقد إلي وما إلى ذلك أخرى إلي وما إلى وانا سميتنا جيزة وإيه يا هنجنا ما أعرف كنا وأقول كوريا كوريا في تجاراني هذه يوم نختم على أفواههم تكلمنا في أيديهم وأرجلهم بما كانوا يشعرون به بما كانوا يكسبون يوم نختم على أفواههم رجع أسفل أنواقع أنتم بكرة أسفل أنواقع تكلمنا ايديهم او عبدك وهم اول ما صاروا اتكلم اتكلم جالس بالبين بين انا بمد لبن بين بعد تعرف السنة فوق قولوا عليه سبعي انتم الشيء او سبعي اكون فوق شنو تكي اديكم ما يلا ذلك bí wàá di pé àwọn tí wọ́n tún láìsí fẹ́ bẹ̀rẹ̀ sí ọlọ́dọ̀ rẹ̀ pọ̀ àwẹ̀ rẹ̀ tán ìrú rẹ̀ tán ẹgbẹ̀tì rẹ̀ tán àwọn ń tọ́wọ́ sí kò yìí bóò ní báyìí àwọn ọ̀sùnkú ẹ̀sẹ̀ tí wọ́n ẹ̀mọ́ ẹ̀rọ fún ẹ̀mọ́ ẹ̀rọ fẹ́ wọn fún àwọn tó wú lẹ́yìn àwọn tó sábò sí àwọn tó dìfẹ́ wọn wọ́n rò pé kí kò sí ni. bí wàá di pé ìfẹ́ rí tẹ́lẹ̀ ìfẹ́ wà eré àdébìlì ilé ní mọ́fìlì ọ̀rọ̀ wà já sí náà ọlọ́mọdé fọlọ́ wà já sí náà wani ya fi yujiya ta kaka gudu ne kalima duk jini kuma an yi mai alkyama ne ko zai wa daga tsaye amfanin da kuma layi gana a wasu tsoron yin tsoron layi ta tsoron layi ne jan alfaɗin ka tsoron yin tsoron bira ya gumbe amma su tsoron ba ka tsoron ajiyar inu ne kan biyo a tsawon jirgin yin nufi a gara sun ba'an ko zai wa هو very very careful الشيطان والتوعد يعني التوعد واللعب إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكون من أصحاب السعيد الشيطان لكم يعني أصلي دمنا ما تخلقين ونعلوبة الشيطان قبل دور كما صور فحمل عليه وابو سيفون قال أبو عبد الله قال إسماعيل ابن أبي قويس إنما سمي مقبري لأنه كان نزل ناحية البقابر نعم أخبرت المقبري أنه وصفهم في باين انتركي اللي ريوا لك مقبرة يا رجل الجراوند طبعا قراءة مقبري لكن قلت قال أبو عبد الله السعيد المقبري هو مولى ابن بني ليس أمور بني ليس هو سعيد بن عبي سعيد ونن سعيد ما بن سعيد واسمه عبي سعيد كيسان أقول جنجة كيسان والله تعالى عالم نعم حديث 2450 قال إمام البخاري رحمه الله باب إذا حلله من ظلمه فلا رجوع فيه káàbù tó lọ́wọ́ pẹ̀lú kó ti bọ́ wàhálà rẹ̀ kó lọ́rùn wàhálà bùsùn bá ti fún kó lọ́rùn fúnra fúnra àwọn ọ̀rẹ́ sọ bùsùn yẹn náà ó lè kókó lọ sí ìwà bùsùn yẹn náà níbi wà àbúsọ́nà Muhammad àbárànà Abdullahi àbárànà Hisham bin Urwa ana abihi ana Aisha radiyallahu anha ضرب مواسيد عائشة رضي الله عنها أم المؤمنين من امرأة خفت من بالها نشوزا أو إرادا في أبرك بنتاك يا أبو سي والفرانين يلي حقيقة عليكي لدو قوري ذات بيضا تسره قالت المواصبة الرجل تكون عند المرأة أنني أرقم بكل أني ولده وليس مستكثر منها يريد أن يفارقها تكون ينفع لدين جك قرار أبنوان كنت قوق قوق لك قوق فتقول أجعلك في من شان في حل في العمري من كلوره بحل حل من حرم so kúkẹ́ ṣẹlò àgbàbí ọlọ́run wà fún sanu wa ọlọ́run káwọn tó wà mẹ́ka púpọ̀ ọlọ́run bá fún ọgbàrán mọ́tà àfáàná sí lókè ẹgbẹ́ jùmọ́ kí inú haram ládàá rẹ̀ tuntun wà lọ ní one hundred thousand times ní wọn sọ láti akéde àwọn tó kí inú haram ládàá tuntun wà lọ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sínú ṣẹlò tó àwọn obìnrin míì tọkọ wọn ìbáwí àbòsí ni òun ní bá fẹ́ bá wí haram tí ó agbóbìnrin sórí náà kú mí kún àjáde lọ sí ẹ̀lù ní ibi pé kìtẹ́nu kára mi kún àjẹ́ ibi kìí kìtẹ́ fúyẹ́ bí oṣù màkì máa ti nu haram lọ ó di ọ̀rọ̀ mi yẹ lọ́fà ẹ̀wọ̀ àlẹ́bí sílẹ̀ náà lẹ́sìn ní ìfẹ́ ní ìfẹ́ wà púpọ̀ lọ́nkú bá sàn lẹ́bí lẹ́sà yìí tọ́ba lọ sí hajj ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìmà ó ní agbára púpọ̀ rọ́gáàj ọjọ́ àràfá ànájìlú wọnú àràfá títí tí lẹ́yìn azor torí àràfá ò sí nínú haram ẹlù lówà ìta haram lówà ànájì sọ̀sẹ́lẹ̀m wọ́n a fẹ́ kírun zor rẹ̀ àti asìrẹ̀ nínú haram baka yóò wà lórí lẹ́mọ́ra lẹ́mọ́ra níbi àtúrífojú àràfá àti haram ó di wà tí wà bí nínú lẹ́mọ́ra ẹ̀ ní tí wà tí magrib ẹ̀ zúra kí ti jama'an wa kọkùnrin ó di wà yóò tí wà move lẹ́yìn àràfà yẹn tí wọ́n wà lọ bí kọ́kọ́ fi hajj ọ̀pọ̀lọpọ̀ lójú rẹ̀ náà tí wọ́n wà ní kọ́kọ́ fi hajj tí wọ́n lọ bí lẹ́mọ́ra ẹ̀ tó kọ́ mi sáfì máa ti tóbi gan one of the biggest books in the world wọ́n máa ti tóbi jù kọ́ báyìí ni wọ́n pe sẹ́nà tún tẹ́ẹ̀dẹ̀ wà ní lẹ́mọ́ra bẹ́ẹ̀dì ní ìdẹ́mẹ́ta rẹ̀ wà ní haram bá ń tẹ́ẹ̀dẹ̀ wà ní àràfà lákìn máa fi ìwọ́n tó wà ní wọn tọ́dọ̀ wọn àràfà yẹn ọ gbalada five ni wọ́n ti pàṣẹ bẹ́ẹ̀ tó ti fi sí ẹ̀ ìdí ìwọ́n tó náà wọ́n yóò ń rọ́ọ̀ṣù ẹ̀sì nínú ìgbéyàwó yẹn ẹwọ ojúkòkòrò àdúgbò fúlàn fún wa nípa ìsọ́nà sọ pé ìkájá kúrò sólò àfihàn àǹkútìkùn àbí àdéhùn alẹ́ ìmọ̀ àmìntùn àríṣùn àlékùn àríṣùn àlékùn àtúntò fún wa tí wọ́n tún wá di àsìkò magrib àti ìṣáì nínú súnà wájìbá àlàfà ní kẹwàá àlàfà kí magrib báyìí ní àlàfà súnà wájìbá ni kí wọ́n fi bẹ̀rẹ̀ ní àràfà wọ́n ti tiwa ní wọn kí wọ́n fi bẹ̀rẹ̀ àràfà tó bá fi tiwa ní ọ̀hìnlù ní yóò àpàlà fún mùsùlùmí kí wọ́n fi fi lè faram wọ́n lè gba àgbàládà one hundred thousand ní wọ́n lè kó bá sọ̀rọ̀ ìbílẹ̀ sàrẹ̀. ìmọ̀ bí eh, sinari ọ̀rọ̀ ẹ yẹ yìí ó ní ẹni wọ́n ẹgbẹ́ lọ sí àjẹ́ lọ ẹgbẹ́ lọ sí àjẹ́ bá ti lọ́gbà mí ó ti yẹ kí tàbí àgbàgbàgbé tó bá fẹ́ rìn gan ọ̀bẹ̀rẹ̀ 5 kilos ní ìjú ìkàlẹ̀ sí gbàgbé gbogbo ẹnu àràpá náà ni àmọ́ sí ibi nẹ́mọ́ra ẹ̀ ó di wà wallahu ta'ala alam tó tó bá fẹ́ bẹ́ẹ̀ àwọn oníwà àgbẹ̀kọ́ ní haram maka ní àgbẹ̀kà ìyá ìwà àṣọ fagbó alábọ̀ bẹ́ẹ̀ fagbó náà ó inú ọ̀hìnlù ló dìbò kò nínú haram in fact àwọn ẹrú tí àwọn ọ̀gá bẹ́ẹ̀ bá wọn nígbà míì ọ̀gá mi yóò gbẹ̀rú ẹ̀kọ́ lu hmm. haram maka yóò gbèrò sí tahil ó ní ẹwà ọláwó tí ara ọ̀ ìgbàwí ni nígbà pé ìbáwí ẹ̀dì ààzí rẹ̀ kò ní mímìtì ó lè kí ìbáwí tàrí àánú àlà ìgbọ́mọ̀ ìbáwí tó ayé hajj ní kó mọ́ bẹ̀tẹ̀ tó wájá bí i kọ́ kẹ́kẹ́ fúfú yẹ ó ní yé nà nígbà tí wọ́n gígé kí a máa ṣe kéré kẹta máa ṣe ṣe ìgbà bá bẹ́ẹ̀ nìkan bí ju a lè mú sí slọ lọ́wọ́ àlọ́ ìmúṣe mi dáwà ló lò fọ́lẹ̀ tó wá gbọ́ lébi gbà lójijì kí wọ́n fàyàn lásán ya á ní onílẹ̀ kò sọ̀rọ̀ àbí ká mú ikùn á fàyàn lásán ya á mú àwọn ọ̀dà ọ̀dà ìfàkùnjẹ ya ìdílé ti fẹ́ sáyà kí ni kó má tó ìdókòjú bẹ́ẹ̀ lọ ìgbà protest bẹ̀rẹ̀ bí àwọn kálukú ọkàn lẹ́lẹ̀ wọ́n fà á ní bọ́fà bọ́fà kẹrẹ àkẹrẹ lẹ́nu ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ẹgbẹ́ gbẹ́gbẹ́ ìlú ẹgbẹ́ àà ah, ó ti dúdú dúdú àwọn gbọ́ ó dúdú sí ẹ lọ tó àfikún fún bí ó bá dé sí ó ní ewu mẹ́rin àdáàlẹ̀ ó lọ kó sábẹ́ ẹ̀kọ́ kan wá ní ọlọ́wọ́ bá lónìí dédé wa alẹ́sẹ̀lá ọ̀bẹ àkàlẹ̀ àkìlẹ́yìn àti 2451 àbí kára imam buhari imam buhari bá pé báàbù ìlà alẹ́lẹ́lẹ́hu alẹ́lẹ́hu yìí bẹ́yìn kam huwa báàbù kú tí yẹn bá ti àbòsí pé wá rí tọrọ ìyọ̀dá lọ́rẹ̀ ìsàbòsí báyìí báyìí fò ọgbọ̀n kò fò jù dẹ́dẹ́ kọ́ ni kó fẹ́ràn ayé ìka ìfò dẹ́dẹ́ kọ́ ni wọ́n ti wá fàyè lọ́dọ̀ rẹ̀. شروط 551 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي عازم بن دينار عن سعد بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم اتي بشراب وصلنا سعد بن سعد على عصائدي ان وبي إن كان موافق بسرحنا بأنه أبي أمي فشرب منه فشرب منه هو ومومي غير وعن يمينه غلام lákòótún yẹn ọmọkùnrin kan lọ́wọ́ ń bẹ̀ ọ̀yẹ̀ sáré e àṣìyá lọ́pàá láfíà rẹ̀ àwọn àgbàlagbà lọ́wọ́ ń bẹ̀ àkàlálẹ̀ gólẹ́m nígbà tó wá bùnmi ìtọ́ lọ́wọ́ sọ́kọ́ ọmọ ìpè àtàdánù lé àn ó ti yẹ àùláì ìwọ ọmọ yẹn mọ kékeré yẹn ọmọ ìwọ lọ lápọ̀tò mi wọ́n lọ́pọ̀ tó kí mú àkàrà alghulam ọmọ yàbí báyìí pé mọ́kànlá rẹ̀ bẹ̀ láàrá ìgbà wallahi ya rasulallah la uthiru nasibi minka adam yóò ní tìfẹ́ lómi nípa ìpínlẹ̀ bá fún láti bọ̀rẹ̀ tìfẹ́ lómi هي جاوة إلا عبد الله بن عباس رضي الله عنهما ولو نقول لك الحديث من سبب الله كيف خذ يوعى خذ بابا انت عايبني اها اما انت يا النبي صلى الله عليه وسلم ان البركه اه بعد كده بيجي البركه جميله اه اه خذ يا رب بيرو الله نعم معناك حديث كده قال بسني دول ما يقرأ قازون abu sai ta kirma na bisai sura kuma abu sai da raude kò ní ìyẹn nìsí kuma pé ọmọ ẹ̀lọ́ alápọ̀tù ìdàrá ìkí náà ti gbogbo yẹn ọwá rí kíkàì àwọn àgbàlagbà ní ọwá fẹ́ gbá yọ̀ndà lọ́wọ́ ọmọ ẹ̀kọ́ àti àbùsí zoom dókítà ní káwọn kí ní àbùsí zoom ó di ìṣorí nìyẹn ó di náà أيمنا على أيمنا على وكان أبو بكر الأيسر أطفو أطفني أنا قلت أبو بكر هو رقبا على في عودي و نعم أو قلنا تبي سوام قامه أبو سيمو كريمة جوز كنت في إلي لا تسيتي بليفو دمو عافيت ليه ليه كانت ليه كانت ليه كانت ليه كانت ليه والله تعالى نعم نعم علي السوط هذا الفورة 62 باب اسم من ظلم شيئا من الارض باب عبسي اساء انت تبسي ملي باب الاسلام لكم تطلعوا تطلعوا تقول لك الوين كذا تساخوا يا جدي انا انا انا بكم شو لازم انت اللي بغيت انا لازم انا عارفه وفرع عارفه على كده أولي ويبون الكفور وخلصان القبور أولي كان كان أبو سيكي كي من جمع كما كما كما كما كفاية يا رأسا بطرني كما سيكي يا عدي كما جمع كما أقوم بكايا يجلو أولي يوا أنا متافر يوا لما أما أما دلك لويا كما أفتب ومستعي ومولي كما بلد كما بلد كما بلد كما بلد كما بلد كما بلد كما بلد ẹbí wa àbí omi kí inú ara rẹ̀ inú ara rẹ̀ pọ̀ sí àwọn ọmọ ẹbí kò sí kí fún yẹn kò sí fún yẹn ká bọ́ọ̀sì kò wọ bíà ojú kò kòrò kọ́kọ́ ó bí wa nà ó sì mẹ́gbà wọn sí fún wa ẹbí ìfẹ́ sí ẹni tí ń bá iṣẹ́ yẹn fẹ́ pé ẹgbẹ́ mú kú yára 2452 حدثنا أبو يمان أخبرنا شعيب عن الزهري قال عدتنا طلحة ابن عبد الله أن عبد الرحمن ابن عمرو ابن سهل أخبره أن سعيد بن زيد رضي الله عنه قال انظر سيدنا سعيد بن زيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن مما أبو في الشلام سلام ما من ظلم من الأرض شيئا أو وقعوا من سبع من سبع الدين الله أكبر لا إله إلا الله عند أبو في أبو سيلة سيلة كان أبو سيلة وأبوا في أبو سيلة كان وأبوا إليه توقعه وأبوا إليه بيك بلو ما بقدره إلا لو ilẹ̀ إلا máa gbé lọ ilẹ̀ لو lọ́fẹ́ ẹ̀bùn gbada bọ́ọ̀sẹ̀ sí ìlú tó mi gbọ́dá ju bọ́ọ̀sẹ̀ tó láì sí mẹ́mà ya tún dé ní ọlọ́nkọ́ bá fún mi ń sọ̀rọ̀ nípa pé wọ́n bá fún yẹn ní nǹkan fún fẹ́nu pé ẹjọ́ kan fún ilé ìnísì níbi díkùnà ké níbi díkùnà táàrùn olóbi lè kòjìkòjìkòjì tí wọ́n tó bá láìkò ní onílẹ̀ tó wá búlẹ̀ nílẹ̀ mọ́lẹ̀ tí agbìyànjú láti kíkà láti àgọ́ ilẹ̀ àwọn ilẹ̀ mẹ́ríkà yìí ọlọ́ba fọ̀rọ̀ wà púpọ̀ àwọn ọlẹ̀ kékeré ẹni tó sọ̀rọ̀ sí báyìí lórí ẹ̀ lọ àkàlù bulẹ̀ díẹ̀ nínú àwọn ilẹ̀ tí ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kúlẹ̀ di bẹ́ẹ̀ mi sékìlì ní àbí kìkì kan àwọn ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn àbúrò àdúgbò yìí lamir karatu da kake koya musu kenan jida tini da karatu kullum muna jin bisa abin da abubuwa mun kenan I was so disturbed ọ̀rọ̀ tó wí more than fifty years fifty years àmọ́ ọ̀rọ̀ yẹn ti máa máa ṣe ìṣẹ̀lẹ̀ kùnmílẹ̀ ọ̀tàn àbí ẹ̀ ẹ̀kọ́ tó ń kọ́ wọn náà nù nígbà tó àṣọ ní ìdíkú wọn. mo lè má kàkú ọ̀rọ̀ yẹn ó kí fi ní gán ó lè mo ṣe bí pèsè kéèyàn lè lè fi ju bí yẹn yẹn lọ. ọ̀rọ̀ yẹn mi yẹ lọ́yẹ̀ mi yẹ wọ́n gbọ́ ni lọ́yẹ̀ mi yẹ ọ̀rọ̀ wọn ti súnmọ́ tuntun bí lọ láàbì ni wọ́n sọ̀rọ̀ kọ́ tó yẹ níbi ọgọ́jọ ọ̀nà kí wọ́n ní ọgọ́jọ ọ̀nà méjì kó bá fún àyíkọ́ yìí kó bá fẹ́ yọ kó bá fún ìgbà nílá gbogbo àwọn okùnmọ̀ sí náà kí náà wí lọ. two thousand four and fifty three àbí حدثنا أبو معمر حدثنا عبد الوارث حدثنا حسين عن يحيى عن أبي كثير عن ابن كثير قال حدثني محمد بن إبراهيم أن أبا سلمة حدثه أنه كانت بينه وبين أناس الخصومة هو أبا الله قال أنك الله ذكر لعائشة رضي الله عنها فقالت قالت فتحة من مواسيدة عائشة رضي الله عنها فقالت يا أبا سلمة مواسيدة يا أبا سلمة فإن النبي صلى الله عليه وسلم قال من ظلمك كير الشبر من الأرض أبوسي أبوسي ليه لتوني أبوان بله ووقعوا من سب العرضين وبلف ليه دي السجادية دي وقلوا من جميع الكلام دي مفاسة من ونوبة حديث 2454 حدثنا مسلم بن إبراهيم حدثنا عبد الله بن مبارك حدثنا موسى بن عقبة عن سالم عن أبيه رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من أخذ من العبد شيئا بغير حقه أجبامه إليه إليه كان يوم في الفرق به يوم القيامة يوم الدين من يوم القيامة يوم من نزل يوم القيامة إلى سبل عرضين من جسم إلى كجي قال أبو عبد الله هذا حديث ليس بخرفان في الكتاب كيف الحديث التعباني خرفاني في كتاب يعني ابن مبارك ابتلى ابن مبارك أملاه عليهم بالبسرة بكيكة من يعني البسراني يعني انك من بالإسلام الله تعالى على قدما إلى رهبي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله مباركان كوهي ممبوا كيف كيكايني تكتبلو very very powerful أنا very very important أما قد تحتاج وزي كما practice أما practice ó di wa ọba lè ní nílẹ̀ pẹ̀lú ẹnìkan ọ̀rẹ́ ilẹ̀ mi ní ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu ó ní ọjọ́ ìsìn sí pé nǹkan ní nǹkan láwà ọgbà máa ti wà ọ̀rọ̀ lẹ̀ nìkan ní in every aspect of life prefer kó ó ní ẹ̀jẹ̀ jù pẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ lọ ìṣẹ́fà ń pa àpáwa asẹ́gbẹ̀sọ́rọ̀ rẹ̀ kí mo wà lẹ́gbẹ̀ẹ́ tó wá gbọ́dọ̀ àmàlẹ́kẹ̀ ọ̀rọ̀ pé lágbájá bàbú yín àfà ìṣẹ́fà kí ni dẹ́bìnú nínú ẹ̀bá ń gbé fún un àti àdúgbò yìí ẹ onífẹ́ bíbí ara rẹ̀ torí àwẹ̀ rẹ̀ zaka rẹ̀ ló fẹ́ bùbí èyí ọdún wájú fún yẹn ní ládà zaka rẹ̀ zaka wẹ̀ ó dà kí yẹn kí yẹn kí yẹn dúpẹ́ fún ọkọ̀ bí kò ní ó bí wa sọ ẹ́ kò tọ́lọ̀ ọba lọ́jà bàbá ikú ní orí máa kán ní nǹkan lẹ̀ nǹkan ayé ayọ̀ ìkìlámù kó bẹ́ẹ̀ lórí bú ọ̀kẹ́ ìbí àkè ó bí wa kò ní sàfihàn náà ẹni tó ní ìyẹ̀wò tó kù bí èmi ní tẹ̀lé hmm. ní ìlú ìlú ẹ̀sán gbàgbé. Bọ́ọ̀lù ni wọ́n fẹ́ gbé òkò iṣẹ́ ìdí ẹni tó ń gbé ìlọ̀dún ń tà. Àwọn tó bá tẹ̀sán lè ta ayé tó kù padà ta hmm. ní ìtajú. Orí tó lè ta ayé ti ìtàkùn òyìn tó ń padà wọ́n tà fún mi kó ti lẹ́yìn. Hmm. Báwo ni والله السريع الحساب ọlọ́run ọba yára jù sí o ọlọ́run ọba ju kọ̀mpútà lọ ju gbogbo ẹ̀ lọ pátá gbogbo ọlọ́run sì lóyún àfíà lọ sábàtà lọ sí gbogbo kírìmà ọwọ́ ṣébùrù kan ẹ̀bú ọwọ́ kan ni wọ́n sọ fún wa nítorí gbogbo agbègbè ilẹ̀ gbọ́ngbọ́rọ̀ ṣébùrù ìwádìí kálífà àṣọ àṣọ àwọn ẹ̀sìn ẹ̀sìn very peaceful ó di wa kí wọ́n sọ̀rọ̀ lẹ́nu fẹ́ni rọ́ọ̀lẹ̀ ló ṣí pípílà àtẹ́wàjú dé ẹni asẹ́tì price ibi iṣẹ́ ni wọ́n bí twenty four ní nǹkan gbọ́n ìlà dáre wọ́n fi kàyé yìí ni wọ́n pè wọ́n fi kàyé yìí kókó wà bí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí tẹ́lẹ̀ ó pa ẹmọ ìkó nǹkan fún mi ó pa ẹni rẹ fún mi kí ló kọ rẹ̀ wọ́n fẹ́rọ̀ ẹ̀ ọ́ wá jọra wọn pẹ̀lú eléyìí wọ́n sọ pé cheese ni ọmọ ah, àbòsí ni ó yọ àgbógbó káyọ̀ náà ká very very careful fún are oh, very very important ọ̀nà òbí kúta ló wà. ọpẹ́rọ̀ àti bíi galco gbogbo ọgbà yẹn àwọn ọ̀dà kan náà ni wọ́n àṣèlú àwọn kọ́fẹ́rọ̀ ló kọ́ jáde sí everybody wọ́n mọ̀ sí wà fún fúlà tẹ́lẹ̀. àwọn ọba ti ní báàlù kọ́kọ́rọ̀ ìjọba galco ni ó rí kílòpọ̀ ìgbógun gbọ́n èèyàn máa lórí gbọ́n ní àbójú wọn. àfún àfún ìgbà kò mọ̀ fẹ́ lò ó ọ̀rọ̀ lọ fún ilé ìkẹ́lẹ̀ wọn dà láì ilé ìgbẹ̀kẹ́kẹ́ very very nice musulmi kan jẹ́ musulmi in every aspect of life imaamu malik kan sọ̀rọ̀ yìí ó ní làwọn ẹnkọ̀ọ́ náà lọ́sọ̀rọ̀ alkọ́ọ̀dì ìlú ọ̀nà ìmọ̀ tó kó gbọ́nà àwọn àmà àyímọ̀ yẹn ó ń sọ́yẹ́ pé àwọn èèyàn máa ń fi déédé ni tí wọ́n ti rí bí mi ti rí bí mi àwọn adájọ́ ti rí bí mi bí sí bàbá ọkọ ìyàwó ti rí bí láàrin ìyàwó ìyàwó ti rí bí láàrin ọkọ rẹ̀ àti ọkọ ti rí láàrin àgbogbo ẹbí ti rí gbọ̀ngàn wàlàwọ̀ ansọ̀kọ̀ náà púpọ̀ kò mú ìtìlẹ́tọ̀ àbẹ̀rẹ̀ fún àfáà àbírù lẹ́tọ̀ rẹ̀ tó bí àmì yẹn ti dùn láàrín àti ìdíkú lẹ́tọ̀ rẹ̀ ó kúrò kìkìlì ìyìn yẹn jẹ́kọ̀ọ́ méje dasara alkọ́ọ̀bì láti ìdíkà dé gbígbá ọ̀tọ̀ bí lẹ́nu bá ní pé wàhálà sà ní kóòtù gangan àwọn yẹn fa wàhálà ń gbòòrò ni ó di yẹn nítorí ni wọ́n láwù tààlà. wàhálà alaykum salaam dala. ẹni bẹ́ẹ̀ni ọwọ́ sọ láti sẹ́kọ̀ọ́ láyé àbí bá ti fún ọlọ́dún pé lóyè òní fàkù yóò fún náà ẹ̀sẹ̀ láyé olùbọ̀ bí kò rẹ̀ gà láyé olùbọ̀ ní gàrẹ̀ láyé. ẹni sí ọ̀sán kò mọ̀ kò mọ̀ kò àwọn tí ó sábà tó tòlù ẹ̀mú ọ̀dọ́ tó mọ̀ pé ìyẹn sábà tó tòlù tí wọ́n sọ̀rọ̀ àwọn tó báyìí àdìsẹ́ mi sí yóò yẹ sábọ̀ ìdìbò pọ̀ ni. ẹni tí ẹni tí kùtùkùtù ẹ̀ àwọn tí wọ́n mọ̀ ẹ́ ni ó ilé ọ̀dọ̀ wọn ni àbí. kára àwọn òkùnkùn àwọn yẹn ẹni tí káàdì sí kílẹ̀ ní kílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní kọ́kọ́ nǹkan rẹ̀ padà fún àbíkọ́ sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ àbíkọ́ sí bá lọ́dọ̀ rẹ̀. ẹ̀ẹ́n sọ fún ọ pé ọ̀rọ̀ mi ti pàlápàá kò rí rẹ̀ o ìtọ́ lọ pẹ̀lú mi sọ̀rọ̀ ìgbòyílẹ̀ o káwọn àrùn òyìn káwọn òyìn kò ní ìpínlẹ̀ tó kàwọn tọ̀ yẹn ẹni tí wọ́n máa tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn wọn kò ní ìjọba kan lóyìn ẹni tó báyẹ̀ jẹ́ ọ̀pá àwọn tó bàjẹ́ yẹn tó wàá tẹ́ àdọ̀dọ̀ wọn kò tọ́wọ́lẹ́ ọ̀rọ̀ tá a fún kábọ́já kò nílẹ̀ o wọ́n mọ̀ kọ́dà wájú mo rí pé ṣìṣẹ́ lọ gbẹdọ̀ àfọ̀rọ̀ náà kò sí ìdùn yóò dùn gorí ọ̀dọ̀ yóò sọ fún wọn. Ah, ẹlẹ́kejì sọ pé ẹni tí wọ́n gbé ìdẹ̀rẹ̀ ẹ̀ mẹ́tọ́mẹ́tì tí wọ́n fún gbé ilẹ̀rẹ̀ o which by twelve news bẹ́ẹ̀ ni kí n wà lẹ́gbẹ̀ẹ́ náà mẹ́tọ́mẹ́tì náà fún eight by twelve ibi tí ó wá wọn two by twelve play lórí ìlú yìí ilé ìfẹ́ wọn ó wá gbé ní sẹ́ẹ̀dì mi ìpè twelve nítò ó máa ń bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àdìgbò ó ti wọnú lẹ́wọ̀n kí lẹ́yìn tí gbígbé ìṣètò ní ibẹ̀ ààrẹ wọ́n lè kejì pé ibi tí ó jẹ́ èsì yẹn iṣẹ́ wá rí pẹ́ni yẹn ní fáìbù náà kan ló kù ní ìpínlẹ̀ ọ̀nà àgbọ̀dọ̀ ní gbogbo ìṣe ibi tẹ̀lé ẹni tó ti kalẹ̀ ẹkùn tẹ́lẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ fún ìṣọ̀ dé ibi tí ó wù yẹn báwo ni ẹgbẹ́ ti dábẹ́ ìrànlọ́wọ́ ìṣẹ́ pé ṣé yóò gbà pé wọ́n yàn jẹ tàbí. Yàrá ẹ̀yọ́ kẹ́kẹ́ tí wọ́n wá gbọ́dọ̀ yàn jẹ ìrọ́ta bílì kíkọ rẹ̀ pọ̀ mi rí ìdílé pé wọ́n ti fọ̀rọ̀ ẹ̀lẹ̀ àmọ́ bí kàyọ̀ tó rẹ̀ kọ́ bá rí bẹ́ẹ̀ kì pìrìfẹ́ ju kọ́ yẹ kí wọ́n bá rójú yẹn pìrìfẹ́ kó wọ́n yàn ọjọ́ ju kó yẹn yẹn lọ lójú wọ́n bá ti clear kí ní express ni by express wọ́n jẹ́ kó yẹn yẹ ara o ládùrọ́ra wọ́n ládùrọ́ ara ládùrọ́ra kó ládùrọ́ ara mo yẹn yẹn jẹ́ mọ́ ti kó yẹn jẹ́ ó di mùsùlùmí ọ̀pọ̀lọ̀ ọgọ̀ pé mo máa ń yàgbà mùsùlùmí ẹ̀ bá fẹ́ kí fún yọ gbà ara o bá kí fún fún kí ẹ̀ padà rẹ̀ ní fẹ́ pé ọ̀fíìsì ìmọ̀tòkùnrin ti ẹ̀rọ ní ìdáàzọ̀ olùfẹ́ rẹ̀ wá kúrìtìkù kúrìtì padà rẹ̀ ọ̀rẹ́ aláàjì fún tọ́lọ̀ fún community ní maka fúlàní ni o bí fúlàní kan ní mara nínú ẹgbẹ́ alájọ ìjìyàn ní ìsìn ó lọ fẹ́ fọ́ nínú ní maka ó bí mara nínú kọ́kọ́ kò sọ́kọ̀ máa rí nìyà ó kọ́ máa rí kọ́ wọ́n láì yára àmà rama duk da rama ba zai yi biki ba domin gudun ba rama yi su yi su a sauye ba gudun ba gudun sa halin naka bí agun mọ́kànlá àbọ̀ sí agun méjìlá mọ́kànlá tó kọ́rẹ́ ìwà àjòjò òun ni wọ́n dìde lẹ̀ láti wájà ti ìràwọ̀ ń bá dìde lẹ̀ mú ní à ah, wọ́n náà nínú orówó ẹni ló wá lé mi ló ń kó lẹ́rìn ìjà ah, bí mo ti sọ náà wọ́n rí ah, ọ̀gbẹ́ni báyìí pàdé oòrùn tó bí kọ ní ẹ̀tí òkú wọ́n láàáyí ọ̀rọ̀ tó mọ́ fẹ́rẹ̀ ló kúrẹ́ sí káyì tí òun ti láti ẹ̀kọ́ gbọ́ fọ́bí ní ìtì ní lọ́nà máa yọ nígbà fún ti ẹ̀kọ́ ó sì gbádùn kò bá wó lè ní ẹni wọn àwọn fúlàní gbogbo lè dé fúlàní tó wà pẹ̀lú wa nu yàrá yusuf mọ́ ayé àwọn àgbà lánàá wọ́n bá ní àmàlà nínú kọ́kọ́ wọ̀rí bí wọ́n ti kí kito fa wani wakar da kuma sai mala amiru amiru ka yi hankuri ta yara fata wala ta suka wala ta suka da tulha yau ne kusa da alaihi da hajji alba su da hajji fara yara fata da kuma man fusa kuzo wala da da yara kuma fusa wala ta suka kuma man da kuma man da kuma mu ga oni ba kuma da oni wani ku bi cikin bo jimuna alawa ayo wana ni ba da da ni bulan ba da ni ẹ̀gà agbẹ̀mọ́ ìlàbẹ̀ ìpínlẹ̀ pé àjọ́jọ́ gbogbogbòmí àwọn ìgbòmí ìgbòmí nínú àpapọ̀ ìfìlẹ́kọ̀ọ́nù ìtàjọ́jọ́ maliki yarubọ̀sí mẹ́rànta i pé ẹgbẹ́ wọ́n ní oṣù fún fàlàrà fọ́sà wà láàájú dáàlà wà láàpùsù ìgbàájú gbogbo ọlọ́run ó ti fún ọ̀dá wọ́n yà kú sí ìpàdà ìyọ̀síra wọ́n ní ó kú sí bí àfún mi ti mọ ọkú sí bí ọ̀nà òwe nìyí wọ́n á lùkùn àti àti kọ́ fúlámà síwájú wọ́n á lùkùn lọ́sùn. nípa àwọn ìgbà tí àwọn ìgbà tí wọ́n ti pàtàkì àwọn ilé ẹ̀yọ́ ogun ilé wọn kàkà ẹ̀ ọpamọ ẹgbẹ́ wọn jàbúrò sọ ìjápò gbólóbìnrin sọ ìgbẹ̀límọ̀ ni àtúwájú ní ìsìnkú àmọ́lẹ́ ìfìsíkà lè rìn kí ní ṣogun ni láti gbé ìgbéyà dá nǹkan padà fún láti yé ọmọ kò kéré gbogbo wa wà á lọ́kọ̀ sọ̀rọ̀ nàám. àtijọ́ ìjọ máa ń pe ọkọ̀ mi lọ́sẹ̀ padà wọ́n á fún ìlú irin haifo yawa zai je su so Allah ya sa to yin yawuwar zai na duk ba da wuya kuri ne kanki amma yin yau da wura ko to sada ko no ba ku so ku ji da biro okay ran kuma ma mun kan haka lon da kuma ma mun kan ga a kuma duk da ni fiyo da su ne ni wa ba